nínú ọ̀la ńlá yín gbogbo tẹ́lẹ̀ afford fún mọ́mí mi hundred naira. ní tọ́lẹ̀tì ò kí n ṣe fàyà náà ó máa jáde kúrò ń bẹ̀ wá ṣe sùúrù ni. yóò kákógbẹ onílé ó ti yẹ fọwọ́dìn oníkó dà ó ti yẹ ọ̀gá mi yàrá wa ọ̀sí ìlà ọ̀yà kọ́mi ẹ̀rọ ọ̀yà ọmọ ìlà mi yé mi ọ̀yà kọ́mi kọ́mi ọ̀yà náà mà wà. lọ́wọ́ ni makọ́lẹ́ ti gbé pọ́ọ̀tì máa pa ọ́ ibo ni ilé bá fẹ́ yẹn náà. báyìí nísìnyí ìyẹn ti dà tó gún ẹni fọkín síta bá ti rí báyìí a máa pa ni. àwọn ti ẹ̀tọ́ lọ rétí nọ́nsẹ̀nsì. Yes, man. Ah! Mami! Ah! Ah! Mami! Mami, why? Mami, ẹ wo bí báyìí náà. Mami! Mami! Mami! Mami! Báwo ló ṣe wá ń sọ ẹ́ nìsín? Báwo kọ́ lé? bó mi ṣe ń ṣe ọ́ ah, jẹ́ kí n sí jẹ́ kí n sí ó yá dìde dìde hmm. lóògùn dìde lóògùn ó yá ó yá dìde dìde dìde dìde dìde jókòó Bánkọ́lé dìde jókòó kó lóògùn. dìde ọkọ mi a ní olóògùn gbogbo ara gbígbóná gbogbo tútù yóò fi tètè lọ ó yá dìde. gbogbo ọ lọ ní ìsàtọ̀ tútù àtàrà gbígbóná mo sọ fún ọ ìrìn yìí ti pọ̀ jù mo sọ fún ọ mo ní ìrìn yìí ti pọ̀ jù Bánkọ́lé ó yá gbàgbàgbàgbà kó lóògùn gbogbo orin yìí ti pọ̀ jù mo ti sọ fún ọba nǹkan lè rìn yìí ti pọ̀ jù ó yá gbà ó yá lóògùn dẹ́nu dẹ́nu dẹ́nu dẹ́nu dẹ́nu mi ní fojú sunkún ọmọ orí mi ò ní gbàbọ̀dẹ̀ kò síkú kankan lójú ọmọ mi mi gan akúkú yà so ti gbọ́ gbogbo tójú wá rí àjọrọ̀ ó yá ó yá ó yá ó yá ó yá lóògùn lóògùn lóògùn lóògùn ó yá kò síkú pínrín mi ní fojú sunkún ọmọ èmi gò ní fọjọ́ ọlọ́jọ́ lọ lórúkọ Jésù ó yá lò lò lò lò ó yá gbèlúra gbèlúra gbèlúra ó yá mú mi sí i mú mi sí ìsìn ní ó ṣiṣẹ́ yìí pẹ̀lẹ́ oyá oyá oyá pẹ̀lẹ́ ẹlẹ́dàá mi ó wù ọ́ o ò ní ṣàìsàn mọ́bì mọ́bì mọ́bì gbé mi gbé mi pẹ̀lẹ́ oyá mú mi sí mú kó lè lọ́ọ̀lẹ̀ pẹ̀lẹ́ gbogbo ẹ̀ ni ó lọ ní ìsìn àtòtútù àtòrí fífọ́n pẹ̀lẹ́ so ti gbọ́. ṣọ́ọ̀dẹ̀ rú bàmí oore ọ̀fẹ́ mi tó fún ọ oore ọ̀fẹ́ mi tó fún ọ tí kò lẹ́gbẹ̀ẹ́ oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mami! Mami! Mami! Mami! orúkọ tèmi ni ọ̀nàrẹ́bù olóyèdè agbègbè ọ̀dọ̀ yín bíbá náà ni mo kọ́lé sí ẹ̀mí ọlọ́run ló darí mi wá sí ọ̀dọ̀ yín láti wá ran iṣẹ́ olúwa lọ́wọ́. ẹ̀mí ọlọ́run láti wá ránṣẹ́ ránṣẹ́ wa lọ́wọ́. mo rí i pé chọ́ọ̀chì yẹn ó nídìí kẹ́ ẹ fètè ìyẹn ló mú mi lọ sí bank láti lọ withdraw owó wa fún yín torí tí n bá fún yín ní check ẹ̀rọ ẹ̀sẹ̀ tó máa wàhálà lọ sí bank láti lọ gbowó ni. owó ten million naira ni owó náà ni ten million naira. sí ìgbìmọ̀ lálàá ten million naira. ẹni sùúrù. ilé ìkéré owó owó ẹ ẹ kúnlẹ̀ kí kẹjẹ ká gbàdúrà ó rárá rárá ẹ jẹ́ kí n kúnlẹ̀ ní ká gbàdúrà. dádì ẹ jí ká jọ kúnlẹ̀ sà. ẹ ẹ ẹ ẹ bàbá ṣàánú fáwọn ọmọ rẹ. àmín. gbé wọn dìde. àmín jésù. gbé wọn dìde. àmín. gbé wọn dìde. àmín. ó sẹ́ ìrànṣẹ́ wọn lọ́wọ́. àmín jésù. Ah, ibi tí wọ́n ti mọ owó ìwá ló fọpọ̀rọ̀ pò. àmín ah. jésù. àwọn ìṣẹ̀lẹ̀ àbàmì tó ń ṣẹlẹ̀ sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó kọjá òye mi àti ó kọjá ìmọ̀ mi mi ò fẹ́ ríru ẹ̀rí láyé mi oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì láwọn nǹkan tó jẹ́ wípé inú eré ni mo ti máa ń rí take for instance lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ṣe ń lọ mo ṣiṣẹ́ mi lọ́wọ́ ni as usual hustle mi mo ṣe máa ń hustle tí mo máa ń ṣàwọn kinní yẹn mo máa ń bá pàdé ìyá yẹn kógo wáyé ogún gbògo lọ ògo rẹ wá di òfo. ìyá ẹ jọ kí ni ìtumọ̀ àsàmọ̀tẹ́ pánsìn. <laughs> wò ó. mọ́mí bọ́lá wà. ogún kì yóò gbẹ lára rẹ omijé kì yóò gbẹ lójú rẹ. nítorí ìkorò ti dípò àdùn ìbànújẹ́ ti dípò ẹ̀rín. ẹ jọ ṣé mo lára ń bí ni. ẹ jọ ṣojú àlá la wa ni. wo. àwọn dà mami black. Ha! ìwọ tí a dá ní afúnni ó ti wá padà wá di atọrọ gbogbo ohun tó jù lọ ti wá padà jù ọ lọ báyìí ṣé mi ti máa ya wèrè bí eléyè. ìyá ta ni ta ni yín báwo lè ṣe jẹ́ báwo lè ṣe jẹ́ kí ló dé tẹ̀lé mi káàkiri ìyá mi ò mọ yín rí. wo mi ò wọ kankan mi ò wọ ní ti mọ ìyá ah! ṣé mi ti máa ya wèrè bí eléyè gba mi torí ọlọ́ ajọ wa mi bá ajọ ń sọ̀rọ̀ yes ajọ ń sọ̀rọ̀ mm, ajọ ń sọ̀rọ̀ ọlọ́fin sọ́ọ́ di mi ò rí wọn mọ́ ṣé mo ṣì nọ́mà báyìí dádì ṣé mi tí máa ya wèrè. báyìí mo ti rí nǹkan táwọn èèyàn ò rí. rọ́bà ń kọ́lé. sá. ẹ̀yin nọ́mà tẹ́ ẹ̀ bá nọ́mà àwọn èèyàn á ti máa sọ fún yín pé ẹ̀ nọ́mà tàbí kémi fúnra mi sọ fún yín pé ẹ̀ nọ́mà ṣùgbọ́n mo rí pé ẹ̀ nọ́mà ṣé wàá rí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń là kọjá yìí rọ́bà ń fún wọn ìgbà díẹ̀ ni amúmiri pé ọ̀ràn ọmọ oníṣẹ́ fọ̀yàtì ń bẹ lójú iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ akọni ẹlẹ́rù wa ń bẹ lójú iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin ẹ fọkàn balẹ̀ ẹ ṣáà máa gbàdúrà ẹ máa gbàwẹ̀ ẹ máa gbà láàárọ̀ ẹ máa gbà lọ́sàn ẹ máa gbà lálẹ́ torí bíbélì jẹ́ kó yé wa wípé ká máa gbàdúrà nígbà gbogbo láì sinmi àti láì ṣàárẹ̀ kẹ́sì má ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run tó ti yé yín ó wà lójú o ẹ̀yin ṣáà máa gbàdúrà bẹ́ẹ̀ bá ti ń gbàdúrà kẹ́ máa fàwẹ̀ tí ogun fẹ́ ṣẹ́ ní. ok ọmọ hmm, nǹkan tó ṣẹlẹ̀ ní kọ́ máa wọlé bọ̀ ní kọ́ máa wọlé bọ̀ bùrọ̀bà nǹkan ẹ lọ fọkàn balẹ̀ ẹ jẹ́ ká di òkú àdúrà mu àdúrà wa gbà ẹ̀yẹn máa lọlé tó bá di ọ̀la ká ẹ tún yọjú sí mi. ẹ ṣe gan-an dádì ẹ má wòrán yìí mìíràn o ó ti ń dójú ẹ̀ báyìí o ẹ fọkànbalẹ̀ ẹ máa lọlé ẹ bá ẹ bá ń kílé ẹ pẹ̀lẹ́ ah. ẹ káàsán ẹ káàsán ẹ pẹ̀lẹ́ sà ẹ kún rìn ah, lákọ̀ọ́kọ́ náà ẹ ṣí fìlà orí yín ẹ má bínú ẹ nílé ìjọsìn lẹ́wà ẹ má bínú ẹ mò ń wò dáadáa sà ó dàbí pé mi ò rójú yín rí ládùúgbò wa yìí. Hmm, nítòótọ́ ẹni mọ̀ rojú mi rí ṣùgbọ́n èmi mọ̀ yín dáadáa ṣé bẹ́ẹ̀ yín ni olùṣọ́ àgùntàn inú ìjọ yìí. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run èmi mo wà ní ìjọ yìí. ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ẹ̀mí ọlọ́run ló ràn mí wá báyìí because a gbọ́dọ̀ ní owó bá ti ní owó yìí ká wá rí àwọn tó nídìí owó ká má lè fún wọn. Hmm. a mú mi rí i pé ìjọ yìí ó nídìí owó èyí ló fà á tí mo fi lọ gba owó ìwà fún yín ẹ rí nǹkan fi ṣe nínú ìjọ yìí. that's good. èló ni wọ́n pè èló èló just two hundred thousand ṣé ó ṣàdùn dáadáa ẹsẹ̀ẹsẹ̀ kò sí problem send account number wàá transfer Eh, bí two hundred thousand ni no problem kẹ ṣáàrí bọ́ ṣáàdó dáadáa eh, sẹ́ndẹ̀ sẹ́ndẹ̀ sẹ́ndẹ̀ eh, kò sí wàhálà owó ń bẹ bọ̀dẹ̀ mo máa sẹ́ndẹ̀ ẹ̀sẹ̀ ok ó dàwọ̀. pásítọ̀ Michael Michael o ti gba ọ̀rẹ́ lọ́wọ́ Sàtánì àsìkò ti tó láti gba ọ̀rẹ́ padà lọ́wọ́ rẹ̀. ló ṣe pé ẹ sà ẹ ó dùn òye ẹ ó dì ẹ ó dì. alàgbà a mú mi rí i pé owó yóò tọ́ sí mi. pásítọ̀ owó tí mò ń sọ̀rọ̀ rẹ̀ ten million naira ni o. inú ten million naira yìí tẹ́ ẹ bá da gbogbo chọ́ọ̀chì yìí wó. sátani kúrè ká sátani. ó tún máa ṣẹ́kù alàgbà ẹ di owó yín mú ẹ di owó yín lóòótọ́ ni a nílò owó lọ́wọ́lọ́wọ́ tàwa yìí ṣùgbọ́n bíbélì jẹ́ kó yé wa wípé ègbé ni fún ẹni náà tó wá ìrànlọ́wọ́ lọ sí Egypt. pásítọ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé tá a bá ń bẹ náà pé a nídìí owó a nídìí owó hmm. olúwa ò ní sọ̀kalẹ̀ látọ̀run o èèyàn ló máa rán wa èmi lọ́lọ́run sí yín hmm. ẹ gba owó yìí. Hmm. ẹ ẹ dì í músẹ̀ a ní ẹ di owó yẹn mú ṣé rí. ẹ mọ irú owó tí mo gbé wá báyìí o. wọn wá fi owó ni. àmọ́ sọ́tọ̀ ní ká parí ká síra Mr. Man ẹ wá máa lọ sà. bí kankan nu wọn bá kọ̀ tí ò bá gba owó yìí òjò rọ̀ àròsàn ìjì ó jà ojú ọ̀run ò wá sú dirimu dirimu ah yes thank you jesus ẹ wá máa lọ ẹ wá máa lọ sà kí n máa gbé lọ ẹ má pẹ́ sà yes pásọ àṣírí olúwa bẹ pẹ̀lú àwọn èèyàn tirẹ̀ ah, ẹ máa lọ ẹ wá máa lọ. ten million ni owó tí mò ń sọ̀rọ̀ ń parẹ́ o. ó yé mi mo mọ̀ pé ten million naira lẹ́ ń sọ. kí n máa lọ. ẹ máa lọ sà ẹ máa lọ ẹ má pẹ́. ẹ gbowó yìí. àní ẹ má pẹ́ ah thank you jesus àṣírí olúwa wà pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Ah, ten million naira ta ni yẹn mommy. mọ́mì mi mọ̀ bẹ́ẹ̀ ń gbọ́ ohùn mi láti inú ilé. mo ń gbọ́ mo ń gbọ́ mo ń gbọ́ òun náà ń jẹ́ kí n ráyè wá kó sí. ṣẹ̀rí arákùnrin tó jáde tó jáde lọ́tẹ̀ yìí fi wọlé yẹn owó ló gbé wá ten million naira. jésù kristi ah, olúwo ṣe olúwo ah, ṣe olúwo ṣe. mọ́mì ẹ má ì tí ì tó lójú bí mo ṣe fẹ́ gba owó náà eh èmi olúwa sọ fún mi pé mi ò gbọ́dọ̀ gbowó náà. ẹ gbọ́dọ̀ ṣe kí ni. mi ò gbọ́dọ̀ gba owó náà lẹ́ka sóòtò lẹ́ka. ẹ gbọ́dọ̀ gba ten million naira. bẹ́ẹ̀ni. dáàdì kì í má ṣe ten thousand. mo mọ. àjọ̀dún mà ti sún mi tílé. mo mọ. kẹ má gba ten million naira. dáàdì ìwé mímọ́ náà ló sọ ó ní èmi ò gbójú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá ìrànlọ́wọ́ mi yóò tọwọ́ olúwa wá ẹni tó dá ọ̀run àti ayé ìrànlọ́wọ́ lọ́lọ́run gbé wá báyìí. mọ́mi. sáà ó lè jọ ìrànlọ́wọ́ lójú ènìyàn ṣùgbọ́n lójú olúwa ẹ̀mí ọlọ́run fi ń yé mi báyìí báyìí pé kì í ṣe ìrànlọ́wọ́ tó bá wá jẹ́ pé olúwa ló ràn sí wa ẹ̀mí olúwa ò tún ní sọ fún mi wípé ká dánwó náà padà ká má gbà náà nígbà tá a bá wá torí ten million naira tá a sọ ìlépa wa nù kí lè rè wa kí ni èrè wa ẹ jẹ́ ká rò ẹ dẹ̀ mọ̀ pé bíbélì sọ wípé we should not be ignorant of the devices of the devil ẹ má ṣe jẹ́ ká jẹ́ òpè sí gbogbo ẹ̀tàn sátánì ṣe rí gbogbo àwọn nǹkan tí ẹ̀ ń wò yẹn ẹ̀tàn sátánì ni èrè kí ló jẹ́ fún ènìyàn tó jèrè gbogbo ayé tó sì sọ ẹ̀mí rẹ̀ dànù kí ni ó fi ṣe pàṣípàrọ̀ rẹ̀ mọ́mì ẹ jẹ́ ká ẹ jẹ́ ká jẹ́ ọlọ́gbọ́n nínú olúwa ẹ jẹ́ ká jẹ́ ọlọ́gbọ́n ṣe rí ti àjọ̀dún ta fẹ́ ṣe ọlọ́run mọ bó ṣe máa ṣe. òtítọ́ gẹ́ olúwa òtítọ́ gẹ́ o jésù pàṣán tẹ́rẹ́rẹ́ táyé fi ń jẹ mí níyà bàbá mi mọ́ òní ni kò dáná sun wọ́n. olúwa alágbára ọlọ́run ìyanu o ìwọ ni alágbára tó fún gbogbo alágbára ní agbára ìwọ ni alágbára tó lágbára orí ẹni tó ní agbára nílé ayé ìwọ ni alágbára tó lè rọ alágbára lóyè ìwọ lálágbára tó lè gbàgbára lọ́wọ́ alágbára tó ń fagbára tó ní ń danilágara ìwọ ni alágbára tó ní agbára ju gbogbo alágbára ayé lọ olúwa ọlọ́run ìyanu ìwọ ni mo ké pè mo yìn ọ́ lógo mo gbé orúkọ rẹ gáàtò tọ́ mo yìn ọ́ lógo mo mọ rírì rẹ gẹ́gẹ́ bí olúwa olúwa ọlọ́run ìyanu gbogbo ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tí mo ti lè ṣẹ̀ ní orúkọ jésù mọ́ dáríjì tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ló ń dènà mi tí ò jẹ́ kí n rí bá ṣiṣẹ́ tí ò jẹ́ kí n rọ́nà gbégbà tó jẹ́ kí n má ṣiṣẹ́ bí erin kí n má jíjẹ́ lírí ní orúkọ jésù mọ́ ayérayé dáríjì ẹgbẹ̀rún ẹ̀sọ́kù kò lè fọ̀ mí mà bí kò sí ẹ̀jẹ̀ jésù kristi tó sàn sílẹ̀ lórí igi káfárì ẹ̀jẹ̀ mo béèrè fún ó yá máa wẹ̀ sẹ́mẹ̀ náà wẹ̀ nù wẹ̀ nù ní orúkọ jésù jésù wẹ́nà olúwa ọlọ́run ìyanu mo fẹ́ kó dìde ayérayé dìde dìde dìde dìde fún ìrànlọ́wọ́ mi dìde fún ìgbéníjà mi dìde dìde dìde mi ìfẹ́ bàbá ìkó olúwa mo ti mo ti sátọ̀ wá mo ti sátọ̀ wá olúwa jésù mo sátọ̀ wá gbà mí gbà mí. ẹ ṣe sórí ìdáhùn sí àdúrà rẹ ibi ló wà ntòsí ṣe òpó léè tó jẹ́ pé kó o fa bíbélì rẹ sí méjì dọ́gbadọ́gba kó o fi májẹ̀mú tuntun síwájú kó o sì gbé májẹ̀mú lẹ́lẹ́ kó o gbé sẹ́yìn Bánkọ́lé o Bánkọ́lé o máa bọ̀ máa bọ̀ máa bọ̀ sí pẹpẹ Sátánì. Pankoli. Oore ọ̀fẹ́ mi tó fún wa. Oore ọ̀fẹ́ mi tó fún wa. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ̀ẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún wa. wò nítorí ìlérí yìí dájú ọ̀rẹ́ ọ̀fẹ́ mi tó fún ọ. ọ̀rẹ́.